وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا ربكم سبحانه وتعالى في السر والعلن واعلموا أنكم مسؤولون واعلموا أن الله سبحانه وتعالى وكل معكم بعض الرسل أي الملائكة الذين يكونون معكم في أسراركم وعلانيتكم ولذلك إن شاء الله تعالى خطبتنا اليوم تدور وتتعلق بمستدركات مما قد فاتنا في عالم الملائكة قلنا لكم في الخطب المالية أن الله سبحانه وتعالى خلق, خلق الملائكة من نور كما وصفهم رسول الله صلى الله عليه وسلم من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها كما في صحيحين وقلنا لكم بأن الله سبحانه وتعالى وكل الملائكة عليهم السلام أجمعين ببعض الوظائف منهم من وكل بالوحي ومنهم كما ذكرنا لكم من وكل بالمطر والنبات والقطر ومنهم من وكل الله سبحانه وتعالى باللف الصور كما قلنا في الخطب المانية وإن شاء الله تعالى تدور الخطبة اليوم ببعض الملائكة وبعض العادات الذي يجب على المسلم أن يتعدب شجاء الملائكة لأن الملائكة هم رسل من المرسلين أرسلهم الله سبحانه وتعالى وكلهم الله ببعض الوظائف لعلنا نبدأ بما رأينا في سنن عند الإمام الترمذي رحمه الله تعالى من حديث أبي هريرة رضي الله عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قبر الميت آتاه ملكان أسودان أزرقان يقال لأحدهما منكر وللآخر نكير إلى آخر هذا الحديث واعلموا عباد الله أن الله سبحانه وتعالى وكل معنا ملكان الذين يكتبون أعمالنا فهم وصفهم الله سبحانه وتعالى بأنهم رقيب عتيد قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد واعلم عباد الله أن رسول الله صلى الله عليه وسلم أدبنا في بعض العادات تجاه الملائكة ومن الآداب الذي يجب أن يعتني المسلم بها الاستحياء من الملائكة وأن يعلم الإنسان أن الملائكة تكونون معه في كل أحوال وفي كل أوقات فلذلك رأينا من حديث أم المؤمنين رضي عائشة رضي الله عنها وارضاها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقف ببئر إذ استأذن أبو بكر وقدميه كاشف فاستعمل رسول الله صلى الله عليه وسلم لأبي بكر ثم استعمل عمر فلما استعمل عثمان بن عفان رضي الله تعالى عنه وارضاه سطر رسول الله صلى الله عليه وسلم فخذيه فقال فسأل رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال ألا أستحي من رجل يستحي منه الملائكة الحديث واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم أدب المصلي أي الذي يصلي ألا يبصق أمامه وألا يبصق في يمينه كما رأينا من حديث الإمام مسلم رحمه الله تعالى من حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم إلى الصلاة فلا يبصق أمامه فإنه ينادي ربه ولا يبصق عن يمينه فإن فيه ملك الحديث وكذلك عباد الله إلى أن رسول الله صلى الله عليه وسلم نهى عن أكل الثوم والكراث لأن ذلك تتعدى الملائكة ولأن الملائكة عليهم السلام كانوا يتعظون مما يتعظى منه بن آدم رأينا ذلك في المسند من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه وارضاه قال نهى رسول الله صلى الله عليه وسلم زمن الخيبة أكل الثوم والقراص وفي رواية أكل البصل والقراص فأكله قوم فجاءوا إلى المسجد فقال رسول الله صلى الله عليه وسلم علم عنها عن اعطين الشجرتين المنزلتين قالوا بلى يا رسول الله ولكن أجهدها أجهد مجوع فقال رسول الله صلى الله عليه وسلم فمن أكلها فلم, فلم يحضر مسجدنا فإن الملائكة تتأذى مما يتعذى منه بنو آدم الحديث ولذلك كتب العلماء رحمه الله تعالى أن المؤمن يجب عليه أن يجتنب كل ما يتعذى الملائكة وأن يجتنب الذنوب والمعاصي لأن ذلك تتعذى الملائكة عليهم السلام نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لما يحب ويرضاه وأن يجعل من الذين يستمعون القول فيتبعون أحسنه أقول قول هذا سؤال مسلم حتى بعد يقول كاتب النبي صلى الله عليه وسلم أن ترى مبارك الله وجيك هو ọlọ́mọ ní sí àdékò kí àgbẹ̀ fún anábì sallallahu alaihi wasallam àti àwọn aráyé àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí bá ń tọ́ ojú pọ̀nà anábì sallallahu alaihi wasallam tí ó fi dìde alkiyama an bí Allah subhanahu wa ta'ala nínú ẹni tí ó bá nàbí sọ́lámù ọmọ ọgbàdín náà kọ́mọ jẹ́ kí àwọn tí kọ́mọ jẹ́ ayọ́ lẹ́nu wọn ẹ̀rí sọ́lámù tó gbangba dandan láti ká Allah subhanahu wa ta'ala nítorí pé tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ wò ní iṣẹ́ wa ó náà ní ìpa ìrọ̀lọ́ ọ̀bá bá bá ń ṣe ìbára inú là ń kí àwẹ̀rẹ̀ àyíká ní o àbí àti ìbára wọ́n yóò lára wa dẹ́gbẹ́ iná nìkan páyà ọlọ́run subhanahu wa ta'ala àbí ọlọ́run nínú àná rẹ̀ nínú ẹni tí ọkọ̀ tí ọkọ̀ ayà rẹ̀ ní kọ́rọ̀ àti gbangba ọmọ sọ̀rọ̀ ìsàwọn àti sallallahu alaihi wasallam ẹni tí aláwọ̀ fi sànú wa ó jẹ́ kó ń hátà tàràkà òmẹ́tàwà náà dẹ́sẹ̀ bẹ̀yìnbáwà àníbí wá fi wálẹ̀ kò tí ẹ̀ fi wálẹ̀ orí wàhálà nígbà tí ó fi papòdà ó ti sàlàyé ẹ̀sìn fún wa tónítóní lẹ́yìnlò ha kẹ́nà ha rí ha àníbí sàlàyé ẹ̀sìn débi wípé bẹ́yẹn wà lóru dúdú àbẹ́yẹn wà lọ́sẹ̀ tílẹ̀ mẹ́gbò ẹ̀sìn ọlọ́run kò yí padà láyé zẹ̀gbọ́ ánìhà ilà àríkùn ẹnì kankan ò ní sọ wípé kánàbí ọ̀gbẹ́nu lọ bó ṣe sọ́hun ọmọ gbóhùn dásọ́rọ̀ àlámọ̀rí ayé tòun ọmọ gbóhùn dásọ́rọ̀ àlámọ̀rí ẹ̀sìn àyàfi ẹni tí pé yọ nínú àwọn ti níjẹjọ a ṣe àdéhùn ní pé a kò lórí ọ̀rọ̀ àmàlàíkà lẹ́yìn ní pé a gbọ́ sórí nǹkan mi padà rí pé àwọn kẹ́kẹ́ ti ṣáájú àwọn kẹ́kẹ́ ti fòwárò nínú yìí ó sì a ti láti bí ńlọ́fà tí kò tó máa kò tó fi máa jẹ́ mustadrokat àwọn nǹkan tó fòwárò nínú ọ̀rọ̀ nípa àgbáyé àwọn màláíkà asàlàyé fún yín nígbà Allah subhanahu wa ta'ala ọdá àwọn màláíkà yìí lọ́rẹ́ láti di ìmọ̀lẹ́ ọlọ́run dá àwọn tẹ́ ó foríṣiríṣi iṣẹ́ ọkọ̀ àbí alọ́kẹ́rin náà sí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn màláíkà yìí wọn ò ní dà kankan sí nínú iṣẹ́ àfikọ́jẹ́ bí Allah subhanahu wa ta'ala nìyí ọ̀dá fún wọn aṣọ orúkọ àwọn màláíkà eléyìí tí a eléyìí tí a nẹ́bí sallallahu alaihi wasallam ní tó sálàyé fún wa àwọn ní a tèmi àtúndì àwọn màláíkà kọ̀ọ̀kan tí ó jẹ́ wípé àbúrò mọ́ mẹ́nu bá ọ̀rọ̀ wọn kákòrò àwọn màláíkà bákan náà àkúrò dìdí wípé àdáàbò máa ń mẹ́lá ẹ̀ka abẹ́ sọ pé bóò ní a sì máa bá màláìka lò ẹ̀kọ́ òwúrọ̀ ẹ̀ka ní pẹ̀lú wọn ṣé a lè fi ṣùgbà kan màláìka àbá lè ṣùgbà kẹwà ṣé màláìka sí pé báwọn kan àbí wọn ò sí pé ṣé màláìka sọ̀rọ̀ báwọn kan àbí wọn ọ̀sàdúrà wọn lọ́nà kófà tẹ̀lẹ̀fẹ́ kí àbí ní láì sàárà àkọ́kọ́ anábì nípa kéèyàn nígbà pé ọjọ́ kan bẹ tí a padà pàdé ọrụ ọlọ́run nìkan máa sẹ́ sàárè ọjẹ́ ààyè kan láàrin ayé ń bì àti àbùkẹ̀yà náà àyàtò pàtàkìyà ìṣẹ̀lẹ̀ ayé sàárè sì rí wọ́n yàtọ̀ pẹ̀lú pé sísẹ̀lẹ̀ ayé ti ayé tà ń gẹ́lẹ́ bó jẹ́ pàápọ̀ sílẹ̀ ayé ti jọ ọlọ́run ọba kò ní ká máa gbé àwọn sàárè lásán ṣùgbọ́n ọlọ́run ọba ó tún fi àwọn mọ̀lẹ́kà kan síbẹ̀ náà oríṣi ọlọ́run ọba tí ẹ bá ti sin òkú kan sàwa ọjọ́ mùsùlùmí ni ó kẹfìrí ẹni tí ọba rẹ̀ ọjẹ́ ọba ẹni kan nínú ayé tí ẹ wá gbé wọn sàárè oríṣi ọlọ́run ọba ní àtàwọn ní aṣọwádá ní oríṣi ọlọ́run ọba ní àwọn kẹta pé yòkọ́lù ní àdéhì máa mú kẹrù ànábì wá sàmà wọn fún wa sallallahu alaihi wasallam ànábì ní ìkẹ́nu àmàlákù méjì tí mò ń sọ yìí tí wọ́n wà bá ẹni ìkẹ́nu wọn kò ní mú kẹrù wọ́n ní àhà nàkẹ́rù ànábì ní kejì wọ́n kò ní nàkẹ́rù ilá fàtà ṣe ìfìbáṣe wípé atúndúmọ̀lá ìka tí wọ́n jẹ́ mú kẹrù àti nàkẹ́rù níta fẹ́ múra nídìí

ọ̀nà wọn ń sẹ́ gẹ́lẹ́ bí ó jìsẹ́ inú fi mọ́ ń pò wọ́n ní rúṣùl nígbà míì tí Allah subhanahu tí ó máa pe àwọn màláíkà ní ó jìsẹ́ torí pé iṣẹ́ ọlọ́run náà ni wọ́n ń jẹ́ Ànábì sallallahu alaihi wasallam ó tún yá gbọ́ yí pé ọlọ́run subhanahu wa ta'ala nígbà tó dán dánù kó wa ọwọ́ fi màláíkà rìn náà kù tiwa ó fi àwọn màláíkà méjì tiwa wípé ìkọ́ ọmọ ọbẹ̀ lápọ̀ ọ̀tún wa ìkọ́ ọmọ ọbẹ̀ ní apá òsì àwọn màláíkà yìí kí ni wọ́n máa ṣe yẹ̀tùbúnà àmàlàbàlẹ̀ àdàm wọ́n mọ̀ kọ iṣẹ́ tí ọmọ yẹn bá ń gbílẹ̀ ayé ṣe ńgbọ́tẹ̀ ìṣọ́lápọ̀ wọ́n kọ́ lẹ̀ ìjọ tí èèyàn búyàn wọ́n kọ́ wọ́n kọ́ lẹ̀ ìjọ tí èèyàn ṣàgbòsí ẹnìkejì wọ́n kọ́ lẹ̀ ńgbọ́tẹ̀ yẹn sí dáadáa sórí ọlọ́run wa wọ́n kọ́ Allah subhanahu wa ta'ala sọ́dá akọwọ́ fún wa fàlìjàwá gbùlà èsì náà ṣùgbọ́n arígbàwọ̀ ni ń pè wọ́n ní rọ̀kíìbù wọ́n ni mọ́láìkù ti mẹ́ apá ọ̀tún ń jẹ́ rọ̀kíìbù mọ́láìkù ti mẹ́ apá òsì ń jẹ́ àtìdù àṣìṣe ní eléyìí lódodo ó mú ọ̀rọ̀ pé máa ẹ̀ ní sọ̀rọ̀ kẹjáde lẹ́nu báyìí bọ́rọ̀ ti kéré tó aládà àti pé ọ̀rọ̀ a kìí sí ókù àwọn mọ̀lákánì bá ọjẹ́ ìròyìn fún wọn kí ni túnmà rẹ̀ rọ̀kí ibón mọ̀lákánì ta ni wọ́n máa sọ yìí mú òfin ilẹ̀ gbà kẹkẹ wọ́n rọ́kọ́ bá yíwọ́n mójú dára mọ̀rin nínú àti idún àwọn mọ̀lákánì rẹ̀ mú èsì ìgbàgbéra kú òun ní ìkẹ́kẹ́ tó yẹ wọ́n kọ pé ah, ó sì yẹ kí n kọ tẹ́lẹ̀ fò rárá o

ìtọ́nà ìbílẹ̀ lọ́nà wọ́n sàkọ́ ìdán àrí ẹ̀ríkẹ́ lọ subhanahu wa ta'ala ó fi mẹ́lẹ̀kẹ́ ó fi tìá ìlọ́fà tí ìrìnbá tó gbogbo ilé ìdè èyàn wà mọ́mọ̀ yìí pé àṣíyàn ò lè ṣe ìkẹ́kẹ́ ọwọ́ arúkù sáàkọ̀rọ̀ níwájú Allah subhanahu wa ta'ala tó gbogbo rẹ̀ ti gbé àwọn tó mọ̀ bá kọ gbogbo ẹ̀lẹ́ ó ti gètì yẹn alàmì jẹ́mi eléyìí ó kílé ọ̀rọ̀ yìí pé àwọn mọ̀lẹ́kà tàbí kọ́nà ọba tó dápọ̀ fún wa nínú Al-Qur'an tàbí tí a rí ìròyìn wọn nínú Al-Qur'an al-Karim nínú àwọn kẹmí ìta tó fẹ́sẹ̀ ìdàlápàá fẹ́ dámú pátákọ̀ọ́rọ̀ àwọn màláíkà òun náà ni àwọn ẹ̀kọ́ òru ẹ̀kọ́ wá lò pẹ̀lú àwọn àwọn àfọ́ àkọ́nà máa yọrù sí wọn wọ́n ní àkọ́kọ́ náà ọ̀rọ̀ wọn àwọn màláíkà wọ́n máa ń ṣàdúrà fún àwọn ẹni ọlọ́run gbogbo ìgbà àwọn màláíkà wọ́n máa ń kún àwọn ẹni ọlọ́run lọ́wọ́ tí wọ́n bá kojú àwọn ọ̀tá wọn gẹ́lẹ́ ó sì jẹ́ gbogbo ìgbà àwọn màláíkà máa ń gbé àwọn kẹfìrí gbogbo ìgbà àwọn màláíkà máa ń fojú àwọn wọ́n máa ń fojú wọn rí wàhálà rí wa Allah subhanahu wa ta'ala wọ́n wa

àrí ìfìbátì wípé àwọn ẹ̀ka wọn ṣe àdúrà bákan náà àrí ìfìbátì wípé àwọn ẹ̀ka àwọn amọ̀ ṣépè fún gbogbo ẹni èpè bá tọ́ sí nígbà tí àwọn ẹ̀ka máa ṣépè fún òun náà ni ìran àwọn méjì kan tó lágbára pọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni gbogbo ẹni tí bá ń fi tọ́nà ń fi kẹ nímà tí bá fi pamọ́ gbogbo mímọ̀ pátá tí bá ń fi tọ́nà ń fi kẹ nímà tí bá ń dọ́ọ̀bù ṣùgbọ́n wà fún àwa ní ọ̀gánú àwọn tí máa ṣe bá ọ̀nà ìdàlẹ̀ yahudi òun náà ni àwọn yahudi àwọn yahudi ìṣesí tí wọ́n ní wípé onímọ̀ ni wọ́n ṣùgbọ́n wọ́n èlò tí ẹ mà wọ́n sì máa ń lọ ọ̀pọ̀ mọ́lẹ̀ ìfẹ́ká yóò ròdòdó iná fàtà fúnra àwọn sáà

tí ọlọ́run subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ bá mùsùlùmí àbídí padà ń bí àwọn ìyẹ̀wò nílẹ̀ yìí pé kí ní mẹ́nu tí àti láwọn lọ gbé ẹni tí ń ọ̀rọ̀ ń kà nígbà òde bí tọ́lọ̀ ti sọ pé ẹni bá ṣe zìnà kí wọ́n gbérajà báyìí báyìí kalẹ̀ fún ọwọ́ àbùsọ̀rọ̀ wọn sọ fún wọn pé bọ́ọ̀bù mẹ́kọ́ sí pé bí olóró wà lọ́dọ́ ọkùnrin ọlọ́bù sọ yí pé iná lẹ́dínà yẹ tùmú na ma àǹdánilẹ̀ mẹ́lbàjìnáàt ọlọ́run ní gbogbo ẹni tó bá jẹ́ yí pé ìdọ̀wọ́ gbo tí àwọn Allah subhanahu wa ta'ala tá a ti sọ kalẹ̀ nínú àlàyé àti ọ̀nà ẹ̀mọ́ fáwọn èèyàn nígbà àdìmọ̀ bàyẹ̀ náà wọlé náà kìrìkìtà lẹ́yìn wọ́n táwọn ọlọ́run bá subhanahu wa ta'ala tá a ti yó àlàyé wo kílíà sáwọn èèyàn ọlọ́run bá ní irú àwọn eléyìí ń kọ́ wùlá ìkà yẹ̀lá ànàhùnmùlọ́ wọ́n yẹ̀lá ànàhùnmùlá ìrìnwọ̀n ọlọ́run gbogbo ẹni ọ̀rọ̀ ẹ̀bá ayé bá yára ẹ̀wùdí ni tàbí ẹni ọjà fún wọn jẹ́nu àwọn mùsùlùmí náà ó jẹ́ pé ń dọ́ àpò ìmọ̀ tí àlá òfin mọ̀ wọ́n rí abáyé ah, lọ́kìrù náà àwọn ẹ̀rọ wọ̀ rí yẹn àwọn ti ọlọ́run ọba ó ti bínú sí wọn ọlọ́run ti fi gẹ́gùn fún ọ̀lẹ́rìkì ọlọ́run wọ́yẹ̀ láàánúhùmú àlà ìnáwó ọlọ́run bákan náà àwọn tí wọ́n máa ń bọ́ ọlọ́run ọba rọ́wà sí èpè rẹ̀ ọlọ́run sọ wá bí wẹ́ẹ̀ àwọn tó jẹ́ pé tọ́lọ́run bá ti làánà nǹkan báyìí wọ́n wà máa bọ́ ọlọ́run ọba rọ́ nǹkan lórí nǹkan tọ́lọ́run làánà ọlọ́run ní kẹfì náà lọ́lọ́ tààlà nígbà tó sáré àlà ìnáwó ó ní àì àlùmọ́là ìgbà bá ń sọ àkọ́kọ́ nínú wọn náà ni àwọn màláíkà ìdán atọ́rẹ́rì wípé Allah subhanahu wa ta'ala ńlá náà gbogbo ènìyàn bá dọ́gbò òdodo mọ́lẹ̀ bákan náà nínú àwọn ìmọ̀ tí a tún rí lórí ọ̀rọ̀ pé Allah gẹ́lẹ́ bí wọ́n ṣe máa ń ṣàdúrà fún mùsùlùmí tá a sọ lẹ́ẹ̀kan wípé báwa yọ àwọn mùsùlùmí kó nu wàhálà bá a ní mú ọkọ̀ nu òkòkò biribiri bá ti sọ wọ́n lò mọ́lẹ̀ àwọn màláíkà wọn a máa ṣépè fún àwọn ọlọ́run bá ni irú àwọn eléyìí ọlọ́run ọba ti làánà bákan náà àwọn mọ̀lẹ́kà bí wọ́n ti làánà wọn wọn náà sàjùmọ̀lẹ́ kọ́dà gbogbo èèyàn tó bá tó ń jẹ́ ẹni ọlọ́run pátá òun náà ó tún mọ bọ́lọ́run bá làánà wọn wípé lórí ipa ẹkú kú fún ẹkú sípò kèfèrí ẹ̀jìdẹni tó jìnà sí pẹ̀lọ́ ìdá tábọ́sẹ̀ wọ́n gbọ́dọ̀ yẹ wípé gbogbo àti mùsùlùmí bá ti ń dúró sí tọ́lọ́run bá fi sí ọlọ́run ó nìkan àgbàlẹ́ká máa ṣàdúrà gbogbo àti kèfèrí bá ti ń yapa Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ọmọ ẹ̀kẹ́ láṣẹ wípé kí wọ́n máa ṣépè fòrò ẹ̀mí bẹ́ẹ̀ àjẹ́ wípé ó wá di dandan lórí wa a ti fi ẹ̀kọ́ báwọn màláìka lò tó fi jẹ́ wípé a mọ̀ wà ní ọyá ẹ̀mà gbèsè pé àbí Allah subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ ó ṣe wá nínú ìjọ àwọn alákọ̀ọ́kọ́ ọ̀hún ó mọ̀ sí wá nínú ìjọ ẹlẹ́ẹ̀kejì الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر وقد أمركم الله سبحانه وتعالى بذلك في مواضع كثيرة قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون واعلموا عباد الله أن مما يتتعدى منه الملائكة أن يشير الإنسان إلى أخيه بحليلته رأينا ذلك من حديث أبي رضي الله عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم من أشار إلى أخيه بحليلة لعنته الملائكة حتى أي وإن كان أخاه من أبيه وأمه الحليل فهذا من دل على شيء إلا أن يدل على النهي إلى إشارة الأخ بشيء يؤذيهم لأن الملائكة تتعذرون مما يتعذر منه بنو آدم نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا من من المؤمنين الذين يصلون عليهم الملائكة في السر والعلن ولا حول لنا بذلك ولا قوة إلا به أقول فرد يا مسلم أترى لكل كاتب يقول قوة النبي صلى الله عليه وسلم أتوى مرة بني قرآن ملائكة يوى قريبا بني بو ni a ti lu ẹ̀kọ́ pẹ̀lú àwọn mọ̀lẹ́ká yìí àkọ́kọ́ àwọn afọ àka àwọn àdáàbù tásàríkà díẹ̀ díẹ̀ fún wa àkọ́kọ́ ń bẹ̀ náà ni gẹ́gẹ́ òun náà ni kí mùsùlùmí kó nífẹ̀ẹ́ àwọn mọ̀lẹ́kà ó sì jẹ́ wípé yóò mú àwọn mọ̀lẹ́kà yìí pé ọ̀rẹ́ ẹ̀wọ̀n ni wọ́n nítorí pé ẹnì kẹ́kẹ́ ò lè mú mọ̀lẹ́kà lọ́tà àfi àwọn kẹfẹ́ sọ nípa àwọn tí mú jìbìrì lọ́tà àwọn tí wọ́n mú ọlọ́run afọ àwa ni kí ti pé màláìká wọ́n bẹ̀ta bá mọ́sáàsì màláìká wọ́n bẹ̀ta bá rìn lọ kò sí màláìká ò sí ńlọ́fà tó jẹ́ pé nǹkan ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn bí ẹ̀ bá ti nífẹ̀ẹ́ wọn tó sì nígbàgbọ́ pé màláìká òjú sọ ọlọ́run bá ní wọn òun náà ni àtìsẹ̀fìyà minhum kéèyàn ọmọ ti jó àwọn màláìká wọn tí jó àwọn màláìká yà nílọ́nà wo wọ́n ní eléyìí ọpẹ ta púpọ̀ ṣùgbọ́n akọ́rí àpèjú òtara àbẹ̀lọ́sà níbi wa Muhammad sallallahu alaihi wasallam ìyàwó Aisha wọ́n yà níbi sallallahu alaihi wasallam àbí jókòó jọ́kan àbí ìgbafẹ́ àbí ìnájú pọ̀pẹ́ ilé àbákù ìbádé ọwọ́ àtọrọ ìyọ̀ǹda láti wá sọ́dọ̀ níbi lọrọ alaihi wasallam mọ́tàlẹ́bí wá jókòó sí ànábì ọ̀dá sọ́gbó ìtàn rẹ̀ níbi ó jókòó sí ti ń nàbí àbákù ìtọrọ yọ̀ǹda ànábì ni wọ́n yọ̀ǹda ọwọ́lé afọ́ wá àbí sálám ó tó ní wọ́n yọ̀ǹda fún àbí wá da sọ́gbó ìtàn rẹ̀ ètò sílẹ̀ lẹ́ẹ̀kẹ́ pátá bá kiri ni ó da sọ́gbó tán tó sílẹ̀ nígbà tí ọmọ rùdí ọwọ́n ń bẹ̀ níbẹ̀ sálám lẹ́rìí yìí pé abákiri lẹ́ẹ̀kẹ́ àbí ẹ̀ da sọ́gbó tán ọmọ rùdí lẹ́ẹ̀kẹ́ ẹ̀ da sọ́gbó tán ó sọ ọlọ́run wá ń sọ fún wọn pé allah astahi àbí ni kí ni ìmọ̀ wò tí ìfìyín le ti dú ọkùnrin kan tó jẹ́ wípé àwọn màlàíkà jẹ wọ́n ti ju tiẹ̀ lọ ìdán akọ́kọ́ rẹ̀rí wípé títàn sáà fi lè máa ti ju Usman ó ń ti ara Usman ti ju àwọn màláìkà nítorí pé àwọn màláìkà wọ́n ń ti ju Usman àwọn afọ́ ní gbogbo ògbà ìlọ́pàá tẹ́kọ̀ọ́ sáà jẹ́ pé ya Rasulullah ìwọ ń ṣe ọlọ́run ọba ṣé ìwọ omi bò ní ṣe máa ṣe àmì bíi ní ifal máa sọ náà ní mọ́tẹ̀lẹ́gẹ̀ẹ́ kó rí ju ọkọ rẹ̀ tàbí ìyàwó rẹ̀ lọ tí má wà lẹ́mìnì kan kọ́ ṣé mo lè bọ́ra mi ó nígbàtí ẹgbẹ́ nìkan mọ́ wà oríṣi ọlọ́run wá ń sọ fún wípé àà nígbà tá a sọ pé kó o ti jú àwọn ẹ̀ kó o ti jú àwọn mọ̀lẹ́gà fọlọ́wà àhàkù àǹtàstáhì ànàbí ni ọlọ́run ọba jẹ tọ́wọ́ dá wa iná ni ọlọ́dọ̀ ká mọ̀ ti jújù torí pé kò sí àkọ́tọ́ ọ̀fẹ́ wà táwọn kò sí pẹ̀lú ẹ̀ ìdá àrí ẹ̀rí wípé dẹ̀dẹ̀rẹ̀ kí mùsùlùmí ó ti jú àwọn mọ̀lẹ́gà wọ́n ní kó ti ti ìpìlẹ̀ àníbi sọ́nà lọ́rọ̀ sálára nínú pípẹ́ yóò àmàlà ìka yìí òun náà ni pé mùsùlùmí tó bá jẹ́ nire yóò wà máa sá fún ẹsẹ̀ àgbẹ̀lọ́gbọ̀n máa sì yóò máa sá fún ìyàpọ̀ ọlọ́run ba torí pé gbogbo pàtẹ́yẹ̀ bá ti ń dẹ́sẹ̀ ìlú àmàlà ìka ìlú sílẹ̀ gbogbo pàtẹ́yẹ̀ bá ti ṣe lọ́wọ́ àtàmsáwọn ọ̀fẹ́ ní àmàlà ìka ọ̀fẹ́ máa takété sí ẹgbẹ́ eléèké sí lórí rẹ̀ ìlọ́fà tọ́lùsàfẹ́ sọ àwọn ẹ̀kọ́ fún wa yí pé ẹni tí bá ti ń ṣe tàbí lè jìnà sínú nǹkan àwọn aláàánú ó jìnà sí nínú ẹ̀ àbúrẹ́ náà fẹ̀sọ́ mọ́sùlùmọ́ lọ ó ń sọ fún wa wípé gbogbo orúkọ ipò èèyàn kan tí ẹ ń bá wà wọ́n lọ ní àjò ní o wọ́n wà lónìí wọ́n ní o sọ́ọ̀bù dáhùn papọ̀ ní o wọ́n jọ papọ̀ ní o tó bá jẹ́ wọ́n wá ń bẹ pẹ̀lú wọn bóyá ajá ń bẹ ìbẹ̀ pẹ̀lú wọn agbo ìsàgbótàmù lọ́wọ́ gbẹgbẹgbẹgbẹgbẹgbẹm aago yìí àti ajá ó sọ lọ́wọ́ bá nílà tásà màláìka rúfùpàtà nì àtẹ́bí ní màláìka aláàánú kẹ wọn ò ní sí pẹ̀lú àwọn kọ̀ọ̀kan tọ́jọ́ wípé ajá ń bẹ pẹ̀lú wọn tàbágbó ajá wípé àwọn màláìka wọ́n máa ń rí sùtà pọ̀ lára ajá yìí àwọn màláìka wọn ò fẹ́ kí wọ́n rí aago lùtàṣẹ́ pé yẹn lù bẹ́ẹ̀ náà níbi sọ́nà lọ́rọ̀ sálámá nínú tó tún jẹ́ pẹ̀ wípé àwọn tíjú àwọn màláíkà nípa ká máa jìnà sí àwọn nǹkan nínú ẹ̀ òun náà ni àdúsà mi àdúsà mi tọ́lá ó ń sọ aláwọ̀ bá jẹ́ wáyé pé àwọn màláíkà aláàánú kan wọn ní wọlé kan fún ìkẹ́gbọ̀n tájá bá wà ń bẹ̀ kẹ́lẹ́ báyìí ọkọ́ bákan àti sóòrọ̀ àwòrán ibi àwòrán bá wà màláíkà aláàánú ó jìnà nílé yálà àwòrán yẹn ni wọ́n á gbé grandpa tó grandpa yẹn wọ́n á gbé kọ́lé pé káwọn ọmọ mi lè bá àdá grandpa mọ̀ ni ọwọ́ tó ti pàṣẹ ìdọ̀dún mẹ́ àmì ọdún sẹ́yìn àbí ti grandma náà lẹ́yìn débẹ̀ àbí gbogbo bí yẹn bá láti sọ àwòrán mọ́ ṣé ní àwòrán yẹn rè àwòrán kẹlẹ́mìrè àmàlẹ́ká aláàánú wọ́n mọ̀ jìnà sílú àyè nínú ìsìnkìyà kéèyàn wọ́n mọ̀ tíjú àmàlẹ́ká ní wípé gbogbo bí yẹn bá wá wà kéèyàn ò jìnà kéèyàn ò gbérò àwọn tá à ń sọ yìí kọ́tò jìnà bẹ́ẹ̀ ibi ìbá fẹ́ dúró sí kó ní pé kò sáago mẹ́ bẹ́ẹ̀ bá nílé ìwé ọmọdé aago mẹ́ ámẹ́ta sí lékíó bẹ́ẹ̀ bá nílé ọmọ fàjá mẹ́ àtúnfi pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí ìsìnkú náà tó fọ́ lórí eléyìí bákan náà àwòrán yìí kéèyàn ò jìnà sí àwọn eléyìí lábẹ́ pé èèyàn ti ju àwọn ẹ̀ka rẹ̀ àti gbogbo tí wọ́n ti jẹ́ àpọ̀lọ́ nínú àdéhùn àdéhùn ìkàdínlógún ẹnì ọ̀bánijẹ́ lẹ́bàlá tí ó sàlùwàlá ànábì ìparakà mọ́ nínú ẹni tí mọ̀lẹ́kà tí wọ́n tàkété sí títí tí ó fi wẹ̀ àbọ́sàwọ̀rá níbòmí abẹ́sàlám ọ̀ka gbogbo ẹnikẹ́ni tọ́gbà ńlá nìyẹn kó ń fẹ́ pẹ̀lú ẹ̀sìn ọlọ́run omi àbí ó tiẹ̀ gbèrò pé òun ó jìnà sí ọkàwọn ọkàwọn eléyìí lẹ́gbẹ̀ẹ́ kan lábẹ́ pàṣípù àwọn mọ̀lẹ́kà á gbìyànjú pọ̀ á mọ̀ sápọ̀ àwọn ẹ̀sẹ̀ bákan náà inú ìmọ̀ta tó nípa ibẹ̀ ẹ̀kọ́ pẹ̀lú àwọn mọ̀lẹ́kà yìí òun náà nípa ìmọ̀sálá sọ fún wa nàbí fàbẹ̀rẹ́ra ó ń sọ̀rọ̀ ọ̀gá nílẹ̀ ọmọ àdókò fi sọ̀rọ̀ àti ẹnìkan ní mọ́tí lè mọ́sálásí ẹ̀fẹ́ kírun ẹ̀kọ́ wa nù tá a bá lè mọ́sálásí tá a fẹ́ kírun ó ń sọ̀rọ̀ ní fọlá láyíláyí ní láyẹ́sọ̀ àmàmà arábìnrin ẹ̀gbọ́n tó tọ́wájú torí pé nígbà náà tó ti dópọ̀ fẹ́ kírun ọlọ́run ọba rẹ̀ ló ń o wà láyé súnmọ́ ayẹyẹmí nìyí ó sọ ní bákan náà ọ̀rọ̀ tó sí apá ọ̀tún rẹ̀ fa inna fihi malakun àní nítorí pé nílẹ̀ ẹgbẹ́ ọ̀tún rẹ̀ yìí mọ́lákù kan ti wà bẹ́ẹ̀ tó ti fẹ́ kírun kan ti ọ̀tún tó ń tíyẹ̀ lórí ẹ̀fẹ́ kírun tí bùkátà bí ilé ẹ̀fẹ́ tutọ́ ẹtú àpò òsì tàbí láàrin ẹsẹ̀ yín méjèèjì lẹ́yìn ìgbà náà wọ́n ń kọ́ ẹ̀wà parẹ́ ẹ̀tún ẹ̀kọ́ tàbí wa kẹsẹ̀ kí ni o kẹsẹ̀ bọ́wà tó tápò sí àṣẹ́dá ìkan sọ pàdé tó tápò sí mọ́sálásí ọwà ẹ̀rẹ̀gbẹ̀gbẹ̀ sí ẹlòmí ìgbà wá dé ẹgbẹ́ òsì ti ẹni ẹgbẹ́ ọ̀tún ti ẹni ẹlòmíì tó wá dé yọmọ tìrìnà mẹ àrí ilé yìí pé inú ẹ̀kọ́ ni èèyàn gbọ́dọ̀ jókòó mọ́sálásí lórí ìrọ̀ àbọ̀fẹ́ kí n kọ́ kánà àbí ó ẹgbẹ́ ọ̀tún ìmọ̀ tí a tún rí náà ni pé eléyìí wá ló lágbára á pọ̀ pé gbogbo ọgọ́rùn èèyàn látara ìmọ̀kẹ́ ilé kó bẹ̀ náà ni pé tàbí tó òórùn rẹ̀ tí ó tẹ́ ẹ̀mí lọ́rùn èèyàn gbọ́dọ̀ jẹ́ tàbí kó lò wá masalasi nígbà tí rí ẹ̀rí ilé arábí sallallahu alaihi wasallam min hadith jábìr fún mọ́sánà ìdàmọ́ hamadu nàlọ́ tààlà jábìr ní àrùsọ́lá nígbà tó di ogun haidar àìsàn wọn kọ̀ fún àwọn jẹ́bìrì ní kọ̀ pẹ́ fàákàrà òkọ́ òun ní àwọn ẹ̀kẹ́ nínú wàbà lọ jẹ albasọ́rì yẹn ìgbà àwọn jẹta fàjáwù al-masjid ẹmà wọn mọ̀sáàsì mẹ́rin mi sí agbóhùn basọ́rì yẹn àdúgbì wọn bí wọn lẹ́rìn pé anha an àtà ìṣẹ̀dọ̀ táyì mọ̀tìrìtàyìn ẹni ẹdùn náà sí ìyìn tí kọ̀ fún yíbi kẹ́mẹ́ máa jẹ àwọn èso ogi méjì tí òórùn wọn tí ti kọ̀ fún yín àwọn tí ẹ jẹ́ onílẹ̀ wọn wá ń dáhùn kọ́ọ̀lù rárá ẹwọ́n ní ọ̀nà bí ojú kọ fún wa ó ti dámọ́ jẹ́ oṣù gbẹ́ ẹ̀rọ bí ojú wárí nǹkan ni àjíhádà ní ibi lọ́gbàá mú di pé ọ̀sọ̀ mẹ́ àbíká sàjẹbá sọ́ọ̀lù oṣù ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ gbẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti wá jẹ́ gbogbo ẹ̀mọ̀nà àkàrà gbogbo ẹ̀mọ̀ ti wá jẹ́ ọmọ wa mọ́sálásí wa o ọmọ wa mọ́sálásí wa sọ ilà ilẹ̀ ìlàwà fẹ́ fàrà sí wípé gbogbo ń bọ́bá ti wá yọrù nǹkan náà yọ mọ̀ gbà òkú rẹ̀ náà oríṣi ọlọ́run fa iná ìmọ̀lá ìkátà àdébìnrin sí ẹ̀rí àmàlẹ̀ká tó jẹ́ kí ní kẹ́ mẹ́jẹ wọn kìí pé jíjẹ nǹkan jẹ́ haram náà yìí nǹkan tẹ̀lé tahrim kìí ṣe pé jíjẹ rẹ̀ ó jẹ́ èèwọ̀ ṣùgbọ́n àwọn màláìkà tàtà àwùrà àwọn ọmọ ń kẹsùtà níbi ìkíni mímọ̀ yàtà adam gbogbo ń gbọ́bá ti lè kọ́ ajẹ́ wípé kéèyàn wá mu sìgá kó ẹni ó ń fi ìnira kọmọ ànábì àdámà nítorí pé òórùn rẹ̀ yóò mọ̀ fúnra olè gbẹ́rẹ̀ mi lébi bẹ́ẹ̀ náà ìní fi ìnira kàmìlẹ̀ká àti gbogbo tí ó bá rí bá àwọn rẹ̀ téèyàn bá wá ti wọ́n sọ́ra níbi irú àwọn àjẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ di ẹni tí mọ̀lẹ́kà lọ́sàn-án lóru ó jókòó ni ń lọ ni mọ̀lẹ́kà ó sì mọ̀ sọ́dọ̀ àpò eléyìí kò sínú ẹtí ìtùtù àkáwà ṣùgbọ́n ń bẹ́ẹ̀ gbogbo tí a kà á lẹ́yìn mọ́gbẹ̀ fọ́tò sí ibi tọ́bọ́ wà mọ́jàkájẹ́ ojú lọ́bọ́ wà mọ́gbà agbó bẹ́ẹ̀ mọ́gbẹ̀ tí ó ní mọ̀lẹ́kà la látọ̀dọ̀ bẹ́ẹ̀ lọ rẹ̀ kírun níbi tí ó jẹ́ pé ilé táwọn mọ̀lẹ́kà náà ló sì jù lórílẹ̀ nìyẹn mọ́lù àwọn nǹkan nígbà tó ń lọ lọ sí ní ọtí mọ̀lẹ́kọ́ ọmọ ṣẹ́gbẹ́ fún ó sì jẹ́ àwa nínú àwọn tí mọ̀lẹ́kọ́ ọmọ ṣàdúrà fún àdébí ní gbogbo àtẹ́yìn bá ti ń kírun ọwọ́ adúlù lẹ́kọ̀ọ́ tó dìde bí ó ti kírun náà àwọn mọ̀lẹ́kọ́ ọmọ ṣàdúrà fún pẹ̀lú àwọn mọ̀tò lọ́wọ́ kámò lọ́n bá ti forí ìjìbá ní kẹ́ wọn ò ní dáwọ́ àdúrà ń dó téèyàn ó fi dìde tàbí tí yóò àwọn láàrin ó fi já eléyìí jẹ́ mẹ́yìn pé àwọn mọ̀lẹ́kọ́ yìí wọ́n nífẹ̀ẹ́ àwọn amòmìnir pọ̀ wọ́n sì ń ṣe àdúrà fún wa inú ẹni tí àdúrà wọn tí yóò mọ̀ bá tí yóò mọ̀ rìnrìn bẹ́ẹ̀ tó sì mọ̀ wà bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ ajẹ́ kan nù wọn. allahumma arina haqqan haqqan wa sukuna وارنا باطلا باطلا واصبر اجتنابه اللهم ويسوق المسلمين اللهم دمر اعداءنا اعداء الدين اللهم اجعلنا من عبادك المخلصين المخلصين اللهم بيض وجوهنا يا مطيب وجوه اوليائك لا سود وجوهنا يا ربنا اللهم سود وجوه اوليائك يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار واعلم عباد الله ان الله سبحانه وتعالى امركم بامر بدا بنفسه فانا بملائكته وثبت بكم قال ربنا تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا وسلموا تسليما صلوا على نبيكم القائم في المقولات الثابته الصحيحه من استفرط عليه من الجنه اللهم صل وسلم على محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا قوموا الى الصلاه يرحمكم الله الله أكبر